Dialogue for fluency. Mo mú ọmọ wa lọ léèwé. Fún kínni? Fún ẹ̀kọ́ rẹ̀. Ṣó ń ṣe dáadáa? Bẹ́ẹ̀ ni ó ń ṣe dáadáa. Dialogue again for fluency. mo mú ọmọ wa lọ léèwé fún kínni fún ẹ̀kọ́ rẹ̀ ṣé ó ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni ó ń ṣe dáadáa.